bí ẹṣin bá dáni báyìí wo, ìwọ ọ̀rẹ́ mi á tugùn ni o ohunkóhun tó bá wù kó ṣẹlẹ̀ síyàn nínú ayé ohunkóhun tó bá wù kó ṣẹlẹ̀ nípòkípò tí a bá wà ẹ mọ̀ yìí pé ẹ bó bá jẹ́ pé lọ́wọ́ kan bó ṣe rí àbí bó ṣe rí ẹṣin náà lágun o ẹ tó bá sì dáni báyìí á padà tugùn ni nítorí pé àwọn èèyàn wọn kì í kí aláṣẹ tí o aláṣeyọrí nìkan báyìí làwọn èèyàn máa ń kí ẹja máa fẹ́lẹ́ kíra kulé kábọ̀ sórí ni o ẹ ní Jímọ̀ ṣé ká fi yẹn wọlé wọ́n máa fà sáláàtù ránṣẹ́ o wọ́n máa fà sáláàtù ránṣẹ́ nígbà tẹ ò jẹ́ mọ́ gbé ẹ ò jẹ́ mọ́ gbé ẹ ò jẹ́ mọ́ gbé mẹ́dínà wo máa fà sálátù ránṣẹ́ asàlámù aláìkò ọ̀rọ̀mọ̀tòláì wàbàràkàtù ẹja fẹ́lẹ̀ náà ò ṣe kíkẹ́ ọlá kíkẹ́ ọlá o kíkí táwọn máa fi kí ara wa lọ́jọ́ ìwé gíradù kíríàmọ̀ táwọn kíra pé à ọmọ kó rire ó sórí ìwọ náà méèkì ẹ fún orin àmú méèkì rẹ ẹsẹ o àtọ́yàsí ìwọ náà gbogbo àṣà máa ṣe kíni àmọ́ ríra àmọ́ yòmọ́ra wa náà ni o ẹja máa fẹ́lẹ̀ kíra kulé kábọ̀ sórí ètò ètò wa ètò tọ́lọ́run ọba àmì fúnra rẹ̀ gbé kalẹ̀ lórí Orísun tẹlifíṣàn yìí tá a ṣe kíni tá a fi ń tẹ̀síwájú bó ṣe ń lọ o lórí pápá Orísun náà ni pẹ̀lú pàdéyàn rẹ̀ yín dáadáa dáadáa the most valuable presenter lórúkọ tèmi o ọlámilẹ́kan dáramọ́lá hod ẹ̀wọ̀ lónìí ẹ̀ eh, yóò la tọ́nbọ́gì ẹ pè yàn kan ẹ pè yàn kan o ẹ sọ fún yàn kan kókó wù ẹni wọn ò sì lé ẹ pè lórí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ pé à ẹ wo eh, àwọn pàdé ìyẹn ti dé o ó lè tan application rẹ̀ lórí ẹ̀rọ bá ń sọ̀rọ̀ kó mọ wo ibi tóun náà bá wa gbogbo ẹ gbogbo ètò tèní àwọn kì í mísì rẹ̀ wọn ń pàdánù rẹ o nítorí pé yóò ṣe kí ni yóò dùn yóò ní gbọgbọ́n nu o ẹ káàbọ̀ ibi tẹ́yìn bá wà àbí tẹ́yìn bá jókòó tẹ́yìn bá wà nù ọkọ̀ ni àbí wà nù ilé ibi tó kù kẹ́ wàkẹ́ ti mọ wo iléeṣẹ́ Orísun akínyìn kù lé káàbọ̀ lẹ́ẹ̀kan sí o ẹ wo èmi kọ́kọ́ mo gbé tó yín wá o èmi àti pàdé yín ọ̀rẹ́ yín tẹ́ nífẹ̀ẹ́ náà sí pàtàkì o òun ṣe kí ni òun wà lórí ètò ìlú ìtajọ́ máa jù fúnra wa ó yá sí pàpàtì jùlẹ̀. alright náà ń ká fìyẹn kíra wa káàbọ̀ náà ní pàtàkì pàtàkì sórí pápá bó ṣe ń lọ Orísun tẹlifíṣàn láwà tó jẹ́ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eré ìdárayá pátápátá ńlá kó wá o a sì mọ̀ kó fún yín o gbogbo bí ẹ bá gbà kọ́ sí wa ọlọ́run ọba ń gbọ́ ẹ wò ó tàwọn tí ń gbá bọ́ọ̀lù lórí ẹyin lórí tébù kò ní kẹ́tì o bákan náà ni ẹ wò ó àwọn tí ń fẹsẹ̀ gbá tiwọn àwọn tí ń kanra wọn lẹ́sẹ̀ lámùjẹ̀ gbogbo ẹ̀ pátápátá ńlá kó wá o sórí ètò lẹ́nìí Olúwaṣẹ́gun máyìnkáyọ̀dà ló kọ́ mi sport battery làwọn olólùfẹ́ mi ń pè mí bátìrì eré ìdárayá ẹ wò o a gbádùn ara wa lórí ètò lẹ́ni bíi kà sí nǹkan. all right now a gbádùn ara wa o lẹ́tọ̀ tẹ̀ níbi kà sí nǹkan òun náà ló ti jùlẹ̀ fún yín ẹ̀wẹ́ jẹ́ ń já yín tán dáadáa o kó tó di pé mo tẹ̀ wọ́nú kùnkùn dún ètò náà lọ dáadáa ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá amúhá fún yín pé yóò sẹ̀ láàrin kan Orísun o àti OBC ẹ̀wù tó bá dún abala kan á yànnà náà rẹ̀ fún yín dáadáa tó jẹ́ pé ẹ̀wò inú yóò dùn yóò ní gbọ̀ngbọ̀n kódà alálejò lórí ètò ilé ni ẹ má jẹ́ ti ṣù ọ̀rẹ́jẹ̀ńsáì lọ́wọ́ bóyá iṣẹ́ láàrin kan orílẹ̀-èdè Nàìjíríà àti Brazil ẹ mọ̀ pé ì ìyẹn ní ọjọ́ àìkú èyí tó kọjá gangan o làwọn méjèèjì kojú ara wọn báyìí lọ́ fara wọn láṣọ wọ́n ti ra wọn ṣubú o ẹ wò ó nípele àkọ́kọ́ òun ní bọ̀dá ọmọ bọ́ọ̀lù yìí èyí tó ń gbá bọ́ọ̀lù ìyẹn jẹun dáadáa lókè òkun pẹ̀lú ikọ̀ tó jẹ́ pé bọ̀dá yìí ìyẹn Steven Gerrard òun ló ń tukọ̀ wọn dáadáa tani mo ń dárúkọ rẹ o Joe Aribo bọ̀dá yìí ó farapa o tí wọ́n sì yóò ní ó farapa ní orí ní ogún ogún ó twenty orí ló ẹ wo bọ̀dá yìí ó ṣàfarapa o lẹ́yìn ìgbà tó wá ṣe kí ni tọ́tọ́jú rẹ̀ tán dáadáa o níbi tó ti ń gbá bọ́ọ̀lù jẹun wọ́n wá pè wá pé ó yá Brazil bọ̀dá yìí dáadáa Joe Aribo ó gbá bọ́ọ̀lù wọlé o ìyẹn fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa gbogbo gbogbo ẹ̀ ó ṣàṣẹ lára àwọn méjèèjì o àmọ́ ibi ìtàn tí mo lọ gangan gangan òun ni pé ọlọ́wọ́ ẹ̀ mú wa orílẹ̀-èdè nàìjíríà bọ̀dá Francis Uzor nínú díje yìí òun náà ni bọ̀dá ló ṣe kí ni o lọ́ọ́ ti di pé wọ́n farapa o àjọ fífà tí wàá bọ̀ta wọ́n ní ẹ wò ẹ mọ̀ ṣe ìyọnu àjọ NFF ẹ mọ̀ náwó yín kódà ikọ̀ tí bọ̀dá yín gbá bọ́ọ̀lù fún ìyẹn lókè òkun ẹ mọ̀ ìgbà ìgbà tó ń lò ìyẹn àti mọ̀ pé oṣù mẹ́fà gbáko bọ̀dá yìí ó lò ìyẹn lè wòsàn wọ́n sì ní ẹ wò ó jíjẹ rẹ o mímu rẹ o ohun tó mọ fi bora o gbogbo ohun tó ṣe kódà bó bá fẹ́ mm, gbogbo ẹ̀ á pò fún ọ tẹ́lẹ̀ pé owó burúkú bẹ́ẹ̀lẹ̀ o ta ìtọ́jú Francis Uzo àjọ fífà ló bọ tàtọ́ ní ẹ wo ẹ̀mọ Nàìjíríà ẹ̀ lọ sẹ́ńpẹ́. ọ̀rọ̀ jẹ́ kí n kọ́kọ́ wá sọ́dọ̀ ẹ̀ ṣèdí lórí ìròyìn tó sọ́lẹ̀ yìí láàrin àwa méjèèjì ọyẹ ọkọ̀ kan àti gbà wọnú àwọn ara wa kí tàbí ààrẹ mú jáde kó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lọ́dọ̀ tiẹ̀. lọ́dọ̀ tèmi tó bá wò wá rí i pé ikọ̀ àjọ ikọ̀ orílẹ̀-èdè Brazil nígbà táwọn àti Senegal kọ́ kojú ara àwọn náà gba wọn wọn wọlé ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ní pé nígbà tó kojú ikọ̀ Brazil pẹ̀lú Senegal àwọn èèyàn wò wípé ah ó yẹ kí ìdíje yìí àbí bó ló ṣe rí àbó ló ṣe yẹ tó bá rí pé tó ju bàtà tán kojú orílẹ̀-èdè eh, Senegal lọ torí pé wà á rí pé nǹkan tó ń retí òun kan ni wọ́n padà bá torí pé èrè tí wọ́n ní pé à sáwọn ọmọ yìí ọ̀jẹ̀ bẹ́ẹ̀ eh, ó wá di ìṣòro sáwọn fún ara wọn lọ́rùn òun tó mú kí nema kó lọ sí injúrì kó ní ìfarapa ń bẹ̀ òun tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé ẹjọ́ ṣé orílẹ̀-èdè Nàìjíríà là ń gbá àbí orílẹ̀-èdè méjì lọ parapọ̀ tó ń bá wa play nǹkan tí mo fẹ́ mú jáde mẹ́rin ni pé àwọn ọmọ ọ̀jẹ̀wẹ́gbẹ́ yìí ẹja mọ tọ́jú wọn hmm. ẹ bá ń ra nǹkan ẹlẹ́yìn dòdò fáwọn ọmọ ìlú ọkọ mi ọjọ́ iwájú wọn dà ọjọ́ iwájú wọn is sweet. ok <laughs> káwá sọ pé congratulations fún nàìjíríà. Mm, ah, congratulations o <laughs> ah, ẹni tó kù díẹ̀ ó kù díẹ̀ kí ẹsẹ̀ sí ó gbé bàálù sùn ah, lọ́jọ́ náà oh lọ okùn tíntín. ọ̀rọ̀ yìí jẹ́ kí n mú látàpá mi nítorí pé ó máa ṣẹlẹ̀ gan àlópin ọ̀sẹ̀ yìí láàrin orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè Togo nínú ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó yẹ pé wọ́n ń gbá bọ́ọ̀lù jẹun ìyẹn lábẹ́lé ni tiwọn Super Eagles làwọn náà àmọ́ abẹ́lé báyìí lọ́lọ́run ti ní kan káwọn ti mọ ẹ̀kan ti mọ gbá bọ́ọ̀lù j jẹun náà àwọn Super Eagles team B eh, òun ni wọ́n pè wọ́n nínú ìdíje ti àti pèrègede fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí ti chan kọ́nfẹ̀rẹ̀ǹtì eh, ti àwọn adúláwọ̀ tá à ń gbá bọ́ọ̀lù jẹun ìyẹn lábẹ́lé ẹ mọ̀ pé nígbà tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ẹ̀ eh, nǹkan ò ṣẹnure forílẹ̀-èdè Nàìjíríà kódà ẹ̀kọ́ òṣojú mọ́mọ́ mẹ́rin sókàn báyìí ńlá gbà lọ́wọ́ orílẹ̀ Togo àmọ́ báyìí o ìfẹsẹ̀wọnsẹ̀ dá a padà ńlẹ́lẹ́yìí tí wọ́n fẹ́ gbà ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni akọ́nimọ̀ọ́gbà wọn Imama Amaka àpapọ̀ bàbá mọ̀ ti ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó jàre ó ní lọ́tẹ̀ yìí a gbọ́dọ̀ fi nǹkan kan ṣeré o ó ní ẹwà àfi ká kì wọ́n mọ́lẹ̀ ká lù wọ́n bí ejò àìjẹni o a ní ká lù wọ́n bí ìlú bàrà bá a bá fẹ́ rí i pé a perégedé o láti kópa nínú ìdíje ti CHAN léyìí tí ń bọ̀ níwájú wa àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní àmọ́ kọ̀ọ̀kan kò a ọmọ ṣiṣẹ́ rẹ bóyá kó o ṣe ni ó ní ẹjọ́ ẹskísà ẹ fún mi ń ṣẹ́jú kan sí wọ́n ṣiṣẹ́ mi dáadáa lópin ọ̀sẹ̀ yìí kódà àwọn ti tọ́gbọ̀n tiwọn wọ́n ti balẹ̀ gùdẹ̀ o sórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ti ń gbára táwọn náà sọ wípé nàìjíríà àjẹkúnyàlẹ́mọ̀ jẹ ẹ wò kí ni ò lópin ọ̀sẹ̀ gbogbo wa náà láàjọ fojú ara wa rí. Mm, <laughs> jẹ́gẹ̀mí náà ṣe báyìí bọ́ ọ ṣe mú un jẹ́gẹ̀mí náà mú un. Mm. tó bá wo bọ̀dá àmàpàkà <laughs> bí ìyẹn rẹ bá lọ yọ àlè <laughs> fún ọ lẹ́yìn o. àmọ́ bọ̀dá yìí ńgbà tó ti ẹ̀ sọ̀rọ̀ tó ní à gbogbo tó bá gbà láàfin fún ọ mo kọ́ ọ pé ọ̀rẹ́ àfihàn ni ńgbà tó ẹ lọ sórílẹ̀-èdè tó one lọ́lù yìí ẹ nígbà tí wọn bọ̀ lórílẹ̀‐èdè wa báyìí lọ́dọ̀ tiẹ̀ ṣe o rò pé orílẹ̀‐èdè nàìjíríà alákàkì torí pé èmi o ìfẹ́ kí n mọ gbé àwọn olólùfẹ́ wa gorí ẹ̀sìn ayan ẹgbẹ́ ìwà lọ lè fi ọkàn tó bá yà lẹ́yìn tó wọ́n mọ̀ pé èsòdì ṣẹbẹ́ ní àwọn bọ́ọ̀sì yẹn wọ́n sá púrápúrá. ó ti ẹjọ́ ni lójú èsòdì ó jọ ni lójú pé mm. irú Togo ní òkè orílẹ̀-èdè Nàìjíríà mọ́lẹ̀ tí ó sì máa nà wá ní àmì ayò mẹ́rin sókan ó dàbí ìpàdé pé ah Ah, ọjọ́ ni lójú eh, ọjọ́ ni lójú. Eh, eh, ní èyí tá a fẹ́ àgbà ẹ̀ ṣe o rò pé orílẹ̀ nàìjíríà a lè takutu tábà máa takutu mọ̀ pé nǹkan tá à ń sọ ni pé ká lu orílẹ̀-èdè Togo ní àmì ayò márùn-ún mẹ́ta sódò mẹ́ta bá lè nà ọ sí mẹ́ta sí odò hmm. àbí mẹ́rin sí odò àmọ́ tó máa lọ jẹ́ mẹ́ta sí ọ̀kan ah. à ń bọ̀ lè padà fúnra ara jẹ́jẹ́ mm. ilé tiẹ̀ láwa bí ilé láwa ara jókòó wa jẹ́jẹ́ ṣé o rò pé a ní àgàkì láti. Eh, eh, n tó fi lè mú orílẹ̀-èdè Togo tí wọ́n fi na Nàìjíríà ní àmì ayò mẹ́rin sókan mo gbàgbọ́ wípé a tún lè yí padà kódà ká a tún fún wọn gan tó márùn sódò àbí mẹ́fà sódò irú ẹ̀ ò ṣẹ̀ máa ṣẹlẹ̀ tó yẹ pé àwọn kan tiẹ̀ máa ń sọ pé greatest comeback pé comeback tó lágbára jùlọ pé wọ́n ti ń lùyàn lọ ó wá padà dé ó tún wá kì í mọ́lẹ̀ mm. Barcelona ẹ má bínú wọn ọ̀ràn yín létí nǹkan tí ó dájà rí <laughs> ní sáà tó kọjá ó sì jẹ́ bẹ́ẹ̀ ni <laughs> ìrẹ́lẹ́kọ̀ọ́rẹ́ padà lọ àwọn ètò gbúgbọ̀n wa tó <laughs> dá kéèyàn ọmọ ọlọ́tàn eh. torí náà tá a bá wò ó sì ṣeé ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ wọ́n nílò iṣẹ́ takuntakun gan gidi ó dà ó dà ẹ wo takun. iṣẹ́ takuntakun ẹ takun takun. tó yẹ pé wọ́n ṣiṣẹ́ gidi. alright now ẹ jẹ́ alọ́lẹ̀ ń wo bí iṣẹ́ náà bó ṣe máa ṣẹlẹ̀ bó ṣe máa rí náà ẹ gbogbo ẹ gbogbo ẹ ẹ ṣe àjàjọ ṣe kí ni kájọ mọ̀ wò ọlá òde náà ni ó ṣẹlẹ̀ láàrin ikọ̀ orílẹ̀-èdè Togo àti orílẹ̀-èdè Nàìjíríà dáadáa ìyẹn níbo l'Àbújá gangan náà ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ ó rẹ jẹ́ kúrò ń bẹ́ o ẹ jẹ́ sáré lọ sí ìpínlẹ̀ Ẹdó lọ́hùn táwọn bọ̀dá wa nípínlẹ̀ Ẹdó èyí bó o ọ̀dọ́ gómìnà gangan mo bọ́lẹ̀ gùdẹ̀ sí Godwin Obaseki bàbá ti bọ́tà o wọ́n ti gbé àjọ kan báyìí wọ́n ti gbélẹ̀ wọ́n pe ní sport commission látàrí pé ẹ wo gangan gangan gangan o bọ̀dá yìí nígbà tó gbé àjọ yìí lẹ̀ tán wọ́n ní ẹ wò ó sẹ́ẹ̀rì ẹ máa rí sí ẹ̀ka ìyẹn eré ìdárayá ti ìpínlẹ̀ Ẹdó gangan gangan o ìpè bó bá ṣe ń lọ bó bá ṣe ń rí ó ní bàbá lè wọn fẹ́ mọ̀ látàrí pé àwọn ohun tó ń ṣẹlẹ̀ gangan o ìyẹn ní ìpínlẹ̀ Ẹdó ìyẹn sí àjọ ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin èyí ìpínlẹ̀ Èdó wọ́n ti bọ́wọ́ lù ú wọ́n wá pé bọ̀dá yìí o bọ̀dá náà wọ́n wá pé barista barista Godwin náà lọ́pọ̀lọpọ̀ bọ̀dá yìí ìgbé bọ̀dá ó yẹ mọ bọ̀ ń bí ẹ̀yin ẹ̀ ó dàgbé pé ẹmọ yóò gbénú kara wọn tó bá ti di ọ̀rọ̀ ìyẹn eré ìdárayá ó yẹ ẹ̀yin gangan láì ṣe alága o gangan gangan gangan gbogbo bá ṣe ṣẹlẹ̀ òun tó bá fẹ́ kí ìpínlẹ̀ Èdó ká ṣe o ìyẹn ní ti eré ìdárayá ẹ wo èmi ò gẹ́gẹ́ bí gómìnà mọ̀ ṣetán ń ṣe ni ẹ kó gbogbo rẹ̀ wá á ṣe kí ni o á ṣe gbogbo rẹ̀ fún yín dáadáa dáadáa ó rẹ̀ jẹ́ àṣẹ báyìí gangan ẹ jẹ́ ń gbábi ọ̀dọ́ bọ̀ dáhùn kí ń gbábẹ̀ yà kí ẹ lọ sí ni ká lọ sókè lọ́n tá a bá padà dé ètò yìí ó ń tẹ̀síwájú pẹ̀lú pàdíyàn rẹ̀ yín dáadáa ẹ̀ sóde àti sport battery bó ṣe lọ lórí pápá Orísun wa ń padà.